ìran àwòrán kẹtàdínlógún jésù kú jagunjagun ó kan jésù má igi àgbélébùbú àgbé igi àgbélébùbú tètò ohun ti jésù dóró jésù kú níwò igi àgbélébùbú ní ayé tán hàn rìn àṣà tí ń kọ ọ̀nà bá ti rú òhì kà pa ìyá àhẹ́ ń pa jésù tẹ́ olè méjì nke akpa njọ ka ọsụ ya akpa jesu te ama jesu eru ohi kọkọ jesu èyí ṣe wọn búrẹ́rí jesu ó jẹ ìyà tí yóò yẹ kémi àti ìwọ ń jẹ gbogbo ya ti ṣẹ̀ ó wá yẹ kí a kú ikú torí ẹ̀ṣẹ̀ tí jesu họra rẹ̀ dá ẹran ìrúbọ yá ń bẹ bọra ká ń hàn ẹlẹ́hìn ya àti ẹ̀ṣẹ̀ gbogbo ni àbá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ya ká gbarun rẹ̀ lẹ́sẹ̀ àyà ń ká àkàlẹ̀ nù rẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run ṣètò àti múya ẹ̀ṣẹ̀ ya ọlọ́run ṣètò àti mójú fò gbogbo ẹ̀ṣẹ̀ ya gba kristi jésù olúwa ya gbọ́ ọ̀hìn rí i.